débi pé wọ́n fẹ́ ṣèkó mọ́ ó bímọ fẹ́ ṣèkó mọ́ wọ́n ń ṣe láláriwo ká máa sọ bẹ́ẹ̀dì tó ẹni tó bá ṣe bẹ́ẹ̀dì fún ọ̀tá wọn ni ẹni tó mọ̀ wọ́n pé wọ́n ń ṣe ni pé wọ̀ wọ́n ni so ọ̀tá wọn lẹ́ni yẹn. kò sẹ́ni tó mọ̀ wípé kò kí ń pariwo kò kí ń ṣe bẹ́ẹ̀dì ẹ̀ ẹni tó bá padà á ṣe bẹ́ẹ̀dì fún ọ̀tá ẹ̀ ni tó ń wá ìṣubú ẹ̀ àbí nǹkan míì fún un. fitness ẹ bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ n tó dẹ̀ fà á ara ìdí ẹ̀ rèé after ìgbà tí organize bẹ́ẹ̀ jẹ́ fún wọn Sequel and the Barrister ò lọ sílé direct ilé ẹni tó ṣe ẹni tó organize bẹ́ẹ̀ jẹ́ fún wọn ni wọ́n lọ for complete one week ibẹ̀ ni wọ́n wà for complete one week ilé ẹni tá à ń sọ yìí lọ wà tí wọ́n ń kó oríṣiríṣi obìnrin fún wọn nílé ẹni tá à ń sọ yìí bí wọ́n ti ń jẹ́ tí nǹkan oríṣiríṣi sára àwọn obìnrin tá à ń sọ yìí ni ó yẹ ọlọ́run ó yẹ nìyẹn after gba independence tá à ń sọ yìí bẹ̀rẹ̀ jisida is like a slow poison hmm. pé màá pa díẹ̀ díẹ̀ màá pa díẹ̀ díẹ̀ tẹmọ kí kọ́ máa kọ́ fún yàn lóúnjẹ hmm. oúnjẹ tí yàn láìkì jù mo sóúnjẹ kan fún ọ hmm. wọ́n jẹun ah, nǹkan báyìí ló wù mí jẹ yẹn òun mi jẹ wọn lè jẹ wọ́n kàn fọ́ ogun ni that same day mo ṣe ọbẹ̀ different type of ọbẹ̀ fún ọ fún about eh, three different times níjọ́ yẹn wọ́n kàn fọ́ ogun gbogbo ẹ̀ ní orí ni wọn ò lè jẹun so lọ́ra gbá lọ́ra wo gbogbo ẹ̀ ń dé wọn ò lè jẹ́ gbogbo ẹ̀ ah, ẹgbẹ́ láti mọ̀ pa ah, something is something is wrong oh. so later wọn ò tún lè lọ toilet oh. so gbogbo oògùn Yorùbá tí wọ́n nílé àgbo kọkùnrin bẹ́ẹ̀ wọ́n lò hmm. títò òyìnbó wọ́n lò ọ̀pọ̀ àwọn tí wọ́n close mọ́ wọn pa nǹkan báyìí ó ń ṣe àwọn gbá kan àwọn ò lè lọ toilet àwọn ò lè ṣẹ́gbá àwọn ò lè ṣàwó gbogbo táwọn náà prescribe fún wọn wọ́n ń lò bó ṣe ń lò ikùn tóbi sí wọn lè lọ toilet. wow. so fortunately for us Alhaji Buhari came visiting oh. which is his brother Alhaji Buhari ọlọ́tọ̀ gbọ́dọ̀ síkú kí ló dé kí ló ṣẹlẹ̀ báyìí báyìí ló ń ṣe mí bọ̀dá kankan bẹ́ẹ̀ bí di ọ̀rọ̀ bó ṣe gbé wọn lọ sí hospital wọn ní Surulere ní Shita nìyẹn Surulere ní Shita Savannah hospital ní Surulere bóyá débẹ̀ nìyẹn àwọn Doctor carry out gbogbo tó lè ṣe nǹkan bẹ́ẹ̀ ṣá wọ́n try láti flush ikùn wọn wọ́n rí gbogbo ẹ̀ ṣe successfully but the doctor now affirm to us that pé ọmọ need the operation pé intestine wọn ló block. ló block wow. so mo ṣe ṣe arrangement tí wọ́n fi lọ sí India mm-hmm. lọ́jọ́ náà nìyẹn so èmi sì wà nílé mi ti tẹ̀lé wọn alájùbọ̀ ayé lọ́tọ̀ lọ eh, dókítà eh, dádùá náà lọ then dókítà wọn náà ní Savannah hospital to be like four of them tó lọ sí India náà tó lọ sí India so on getting there so Alhaji Buhari bíi pé n tó àwọn máa ṣe láàrin ọ̀sẹ̀ kan mm. tí àwọn máa padà sí Nàìjíríà náà wáyé pa ó gbàtọ́ débẹ̀ ṣàwọn getting there ṣàwọn rí pé kò lè rí bẹ́ẹ̀ so àwọn náà dẹ̀kẹ́ wọ́n fa àwọn family wọn náà lé nílé àti àwọn businesses wọn so wọn ò ní choice láti padà wálé so wọn á wẹ́n tó close mọ́ which is èmi tí mo jọ mọ́ wọn gbà ẹ̀ mo fi lèmi náà fi lọ bá wọn ní India wow. so on getting there mi that first day mi ò rí wọn so the second day mo rí pé ó dàpọ̀ ti ṣe operation fún wọn so wà ní intensive care unit mm-hmm. níbẹ̀ so èmi dẹ̀ ti lọ gba hotel Eh, mo lọ gba hòtẹ́ẹ̀lì síta so màá wá wò wọ́n màá lọ padà bẹ́ẹ̀ so from there wọ́n transfer wọn sí inú private room so èmi náà check àkúrò lóòótọ́ mo lọ bá wọn ní private room àjọ wọn wà bẹ́ẹ̀ wọ́n ṣáà wọ́n jẹun but gbogbo oúnjẹ wọn lè jẹ dáadáa náà hmm. because àwọn oúnjẹ India bí i àyànlọ́ra àwọn fast food wọn máa dóná hmm. kankan hmm. bẹ́ẹ̀ fún wọn bẹ́ẹ̀ but nísìnyí one thing bẹ̀rẹ̀ sí jẹun díẹ̀ díẹ̀. wọ́n jẹun díẹ̀ díẹ̀ but wọn ò lè jẹun dáadáa. wow wow. so mo sọ pé ẹ̀sà bóyá torí àwọn oúnjẹ yín tẹ̀ tí màá rí jẹ oúnjẹ mm. nàìjíríà nǹkan bẹ́ẹ̀ n tó fà á ní ẹ̀kọ́ bẹ́ẹ̀ pé tábà dé nàìjíríà nǹkan bẹ́ẹ̀ ṣá. so luckily for us acheka kò ní operation uh, gbogbo operation tó ṣe fún wọn ó ti normal everything medical health wa okay but according to the doctor then wọ́n sọ fún gbà yìí pé bàbá ò ṣe èèyàn lásán this man is not pé ó ti kú kó tún jí padà ni so along the line hmm. ìgbà tó jí yẹn náà wọ́n sọ pa ah, ọlá torí ọlá aláwa ń pè mí hmm. ah, ó ní sá ó ní sọ pé mo ti kú àwọn yẹn wá ń ṣòkó àwọn pé àǹkárá báyìí lọ mú tí everybody tó take part possible ẹ̀ sí ń sọ mọ́nà ẹ̀sà àlá ni tẹ́ ẹ̀ ńlá yẹn. Hmm pé ẹ̀yin rèé pé kò sí àwọn tó ṣe yín kankan mẹ́rin ah, ọ wá rẹ̀ pé mò ń lálàá ní àbí àbí òkè bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ lọ ọ̀n ti tó kú lèmi náà ṣe mọ́ àwọn gbogbo ọ̀rọ̀ tí wọ́n sọ wọ́n ti rí gbogbo tó máa ṣẹlẹ̀ after wọn. Hmm. you keep on saying it ṣe ọ̀bọ yín sọ fèmí gbà yẹn ó dàbí gbà rẹ pé ṣe mọ̀ kọ́ sùn sí kọ́ wá jí hmm. kọ́ máa sọ̀rọ̀ fèmí mi àbílẹ̀ pa ah, bóyá ọ̀tọ́ rí lójú àlá ló hmm. sọ fèmí but reality ni gbogbo tó ṣẹlẹ̀ pé so ipe tẹ bá dé nàìjíríà kọ bẹ́ẹ̀ pé tẹ bá ti rí oúnjẹ yín tẹ bá ti rẹ́bà tẹ ti rámọ̀là ẹ ti rí nǹkan bẹ́ẹ̀ pé àà ah, ah, ẹ máa jẹun nǹkan bẹ́ẹ̀ wọ́n ní ok so luckily for us we were discharged there then ah, a padà sí nàìjíríà so the first two days wọ́n jẹun hmm, wọ́n jẹun wọ́n jẹun normal wọ́n jẹun normal after àgbà ìmọ̀ ọ̀kan tún jẹun náà mọ̀ ni àṣà wà lọ́sibítù medically is okay kò sí nǹkan tó ṣe wọ́n mọ́ ó lọ ṣe scan everything everything is perfect kí ló wá dé bí ó ṣe tún di a ní ẹ̀gbọ́n kan náà nígbà yẹn náà ní Germany mm. he is working in a very big hospital ní Germany nígbà yẹn ẹ̀gbọ́n yìí sá Germany la máa ń pè so bí ẹ náà ṣe come into that singba ẹ̀nà which is ẹ̀gbọ́n mi roof mm. ìyẹn wà Dublin sí ló try láti get in touch pẹ̀lú ẹ̀gbọ́n ẹ̀ ìsapá ẹ̀gbọ́n hospital lẹ ti ń ṣiṣẹ́ bá lẹ fẹ́ ẹ̀pù popsi nǹkan kan mẹ́rin pé ah, situation wọn ò change kankan mẹ́rin gbọ́dọ̀ hospital wọn ò lè jẹ wọn kan mẹ́rin so bí ẹ̀gbọ́n ẹ̀ náà ṣe isa Germany bí òun náà ṣe kàn mí ni pé ẹ̀sà ẹ máa bọ̀ lọ́sítù gbogbo tó bá ń ṣe ní Germany gbogbo ẹ̀ lọ́ máa ṣe tán fún ara yín lọ́ máa ṣe fún yín bẹ́ẹ̀ nǹkan bẹ́ẹ̀ now a ṣe tún gbéra kìkì tó visa lọ sí kinní nǹkan bẹ́ẹ̀ wọ́n ṣe torí Nigeria passport làájì ń lò normal normally ó ní American passport but bí àwọn fẹ́ gba visa sórí American passport wọn so àṣà lọ get visa náà ní embassy eh, eh, Germany embassy ní via ń bẹ̀ báyìí tún di èrò Germany yẹn báyìí débẹ̀ náà nìyẹn wọ́n ṣe everything wọ́n admit wọ́n sọ hospital yẹn wọ́n ṣe normal everything náà. No medically once everything is okay but oúnjẹ yìí náà ni you couldn't able to eat none. wọn ò lè jẹun wọn ò lè jẹun náà wọn bá ti oúnjẹ bá kàn máa fọwọ́ gun ni àrùn sí wọn. tí títí ṣá ibẹ̀ náà so popsi fẹ́ máa gbabẹ̀ lọ sí Amẹ́ríkà wẹ́ẹ̀ wẹ́ẹ̀ àsèmi ò ní visa America, gbàtẹ́jẹ́ tí wàá jẹ́ máa ní visa ti London tèmi ti deal so doctor wa advice wọn pé wọn ò lè travel ipe medically o hmm. you are hundred percent okay pé n tó wá ń ṣe ń tó kù àwọn ò mọ̀ but kó jẹun yẹn ni problem ẹni tí ò bá dẹ̀ jẹun báwo ló ní ara hmm. so doctor shah advice wọn pé come out travel more than six hours hmm. he, he wanted to go to his home in um, America America hmm. so mo sì decide pé pé káwọn máa lọ sí ọ̀dọ̀ ìyàwó wọn ní London which is ọ̀dọ̀ mọ́mí dam bó ṣe bó ṣe ń lọ bá wa look ọlá mi ìfẹ́ kópa àti Nàìjíríà for now ohun títí bá wà ok ṣé wàá dó ní Germany bíbá yìí ni so mo dẹ̀ ojú bọ̀dá isa yẹn òun náà òyìnbó ló fẹ́ hmm. ìlú òyìnbó mo ti gbé London rí dáadáa so. Okay mo wá it takes wípé èèyàn fẹ́ máa gbé pẹ̀lú èèyàn pẹ̀lú òyìnbó kò kò ìbò possible kò lè máa yí sí bẹ́ẹ̀ ah, mo ní ah, bọ́dà yomi kọ́ ẹ ṣe kí ó jẹ́ get bọ́dà yomi ní France bí a kì máa bọ̀ ní France kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ṣáṣọ́ mi try láti get pẹ̀lú ọkọ̀ yomi nìyẹn ọ̀gẹ́tì àwọn náà ah, máa bọ̀ máa bọ̀ máa bọ̀ mú ẹ̀sà ṣé everything máa wà ok ṣé máa rí iṣẹ́ ṣé máa gbẹ bọ́dà yomi ní look tó bá ti dé yàrá bá ti dé lóyìnbó ìwé lè kì í ṣáà máa bọ̀ pé àwa tọ́ mi sí ọ̀nà bí everything ṣe máa wà ókè ṣá so mo fi dèrò France láti two thousand and ten so popsin lọ sí London after gbàrẹ́ London at three days after èmi wá sí France yeah ìgbà tó wá dé London the same thing happens but later on at least for about a month after ah. wọ́n á bẹ̀rẹ̀ sí jẹun. ó bẹ̀rẹ̀ sí jẹun ní London yẹn náà ó bẹ̀rẹ̀ sí jẹun padà àlàáfíà ti dín padà. okay okay. okay so a lot of people wá kí wọn gbọ́n fans wọn wá kí wọn ọ̀tọ̀ lówó alájọ ọ̀tọ̀ lówó ní London bàbá ọmọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ònkú Yínká Ṣùtì gbogbo wọn bẹ́ẹ̀ a lot of his fans mi ò lè sọ ọtí nípa àti Nàìjíríà hmm. a lot of them came uh, they came once once okay once yeah um, Alhaji Kollington Ayinla he came as well uh, uh, Pasuma came. Vesebe came, um, Saheed Òṣùpá came, ehm, uh, eh, uh, Wasiu Sulalau came too. So a few people, mo lè Okay, ni so a lot of them came. Okay, mm. okay, okay. Yeah. So <coughs> later I think something happened ní òru ọjọ́ kan bí wọ́n from orí not Jabosi. jábọ́ from orí bed okay wọ́n jábọ́ sílẹ̀. okay so bọ́ọ̀ irọ́ ṣọlá sọ sútù nìyẹn ní london. lẹ́yìn ìgbà tó dọ́sítù ni wọ́n give up. wow